بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الواحد والعشرين وعن أنس بن مالك رضي الله عنه أن قدح النبي صلى الله عليه وسلم انكسر فاتخذ مكان الشعب سلسلة من فضة أخرجه البخاري حديث يليق كان للوغن أفهموا نبي أقولي الضبيب الإناء بالفضة الضبيب الإناء بالفضة يعني سيسو ìgbàpọ̀ fífi fàdákà sògbàpọ̀ fífi àdáta so àpọ̀pọ̀. wọ́n ní àdéhìí wá láti ọ̀dọ̀ Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu ọmọ ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gba kó o fi ọdún mẹ́wàá o fi ṣiṣẹ́ sin anabi wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ṣe pé fún ọdún mẹ́wàá yìí ànábì sọlọ àìsàn làwọn ọba wíri kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe báyìí ó sì ń ròyìn ànábì sọlọ àìsàn gẹ́gẹ́ bí àdéhìí tó wà nù sọ àhìn mọ ó ní ànábì Muhammad sọlọ àìsàn àwọn ni wá wọn dájú àwọn ni wá wọn dájú wọn ìpè nìkan lọ́mọdé gbogbo apá pátá ni wọn máa sọ̀rọ̀. gbogbo akúta ni wọ́n máa fà mara gbogbo akúta ni wọ́n máa bá ṣeré débi pé mo ní àbúrò kékeré kan àbúrò mi yẹn ànábì sallallahu alaihi wasallam ń jọkàn tó ń sunkún wọ́n fà mara wọ́n ní yá Aba Umayr ma fa'ala an-Nughayr yá Aba Umayr ma fa'ala an-Nughayr bàbá Umayr. kí ló ṣe ẹyẹ olóńgò rẹ̀ láì la nàbì wa sallallahu alaihi wasallam rí adabahu rabbuhu ahsana ta'diba olúwa ẹlẹ́dàá wa òun ló kọ́ ànábì níwà òun ló rèé ó sì wá rèé ọ̀pọ̀ níwà lọ́nà tó níwájú sallallahu alaihi Anas bin Malik radiyallahu anhu kò yé bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam títí tá anabi fi kú ọdún mẹ́sàn-án àbọ̀dún mẹ́wàá tá à ń sọ yẹn yẹn ni kí gbàrà tí anabi sallallahu alaihi wasallam ti dé Madina ẹnà sì ń bẹ pẹ̀lú ẹ̀ kò sì yé ṣe iṣẹ́ sin anabi sallallahu alaihi wasallam títí tá anabi fi kú ẹ̀yin náà sì mà pé ọdún mẹ́wàá là anabi wa sallallahu alaihi wasallam ni wọ́n lò níbo. ni wọ́n صلى الله عليه وسلم أن قدح النبي صلى الله عليه وسلم انكسر وني كان النبي محمد صلى الله عليه وسلم أفو ولا فاتخذ مكان الشعبي سلسلة من فضة وأتوا يبتو الله pẹ̀lú wáyà fàdákà wọ́n tún àyè ibi tó ti láńlé pẹ̀lú wáyà tó jẹ́ ti fàdákà ọlọ́jọ́ olùbùkárì alimami bukari náà bá pé ẹnu sí wọn wọn náà gbé àdéhìí jáde nínú tírà wọn. tí a bá gbàgbé máa rí i pé ọ̀rọ̀ tí àfáǹtì ń bá wa sọ bọ̀ látẹ̀yìn òun náà ni àníyà ọ̀rọ̀ nípa àníyà àwọn agbá àwọn abọ́ àwọn aha àwọn cups èyí tá a máa ń lò wọ́n fi gbà kan wọ́n fi sọ̀rọ̀ awọ nítorí pé awọ a lè sí a sì lè lò láti kírun lórí ẹ̀ wọ́n tún fi gbà kan tún sọ nípa igbá abọ́ tó jẹ́ ti àwọn kèfèrí ǹjẹ́ a lè lò àbí lè lò wọ́n sì tún fìgbà kan wọ́n fi má dètè wá fún wa fún àgbọ̀dọ̀ mu àti gbọ́dọ̀ jẹ pẹ̀lú abọ́ tí pọ̀ tó jẹ́ ti gold tàbí ti silver. nísìn wọ́n fún wa ní òyìn nípa pé igbá kan abọ́ kan gẹ́gẹ́ bí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìgbà ìfọ́ ọ̀la àtúwálà ẹ̀ tún sí ìgbà tí wọ́n fẹ́ tún ṣe wáyà tó jẹ́ ti fàdákà ni wọ́n fi so tó má di tì í wá ó fi hàn sí gbogbo ẹni tó lójú ìgbà tí wọ́n ti láwọn gbọ́dọ̀ fi igbá tí wọ́n bá jẹ́ ti gold àbí ti fàdákà mú mi eléyìí tí a bá lò ń tiwọn Ibn Hajar tó kọ síra yìí láti fi sẹ̀rí pé kò tún kọ́ kó fi irú rẹ̀ sàlù àlá èyí tí àwọn olùmọ́wa gẹ́gẹ́ bíi San'ani àwọn ti ṣe sọ rárá kò sẹ́ẹ̀rì ń bẹ̀ nítorí pé má fi mu mi kò túmọ̀ sí má fi sàlùwàlà ẹgbẹ́ láàyè ti fẹ́ síwájú. Ibn Hajar rahimahullah wọ́n mú àdéhìí wá láti fi sàlàyé fún wa pé tonti pé wọ́n náà gbọ́dọ̀ fábọ́ gold tàbí ti silver ti wúrà tàbí ti fàdákà láti mú mi káwa lò gẹ́gẹ́ bí ẹ̀rí ti sọ pé àtúngbọ́dọ̀ fi sèmára kìí ṣe bẹ́ẹ̀ lọ́rọ́ òrì tí abóyọ̀ ọ̀gá jẹ́ ti wúrà tí ò bá sì jẹ́ fàdákà ṣùgbọ́n tó ṣe kí nǹkan nínú wúrà tàbí fàdákà ni wọ́n fi lẹ̀ pọ́n tó ti ya ni wọ́n fi lẹ̀ pọ́n bí tó ti là nítorí pé àní tìtorí pé wọ́n fi rin tó jẹ́ ti wúrà kó sì tó jẹ́ ti fàdákà mú àwọn abọ́pọ̀ ní tó ti là káwá pábọ́ yẹn dábọ́ kí ni abọ́ wúrà àbábọ̀ kàkà abọ́ gold àbábọ̀ silver. sọ eléyìí ni tó kọ́ àfàfin mú àdéhìí wá. ike tí wọ́n máa fi wúrà tí wọ́n máa fi mú abọ́ pọ̀ kàdákà wọ́n fi so abọ́ pọ̀ kò pé ká má lo irú abọ́ bẹ́ẹ̀ nítọ́pàá tí wọ́n fi mú àdéhìí wá. wípé. abọ́ kan tó jẹ́ ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀la eléyìí fi hàn ike èèyàn bíi ti wá náà anabi wa sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n lọ́wọ́ bá pọ́nlé ó gbéga lórí gbogbo ẹ̀dá yòókù ó ti kò sí lánàbí rẹ̀ kò sí lásìwájú gbogbo ọmọ ànábì Adam waqad ya'tarihi ma ya'tari sa'ir al-bashar ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam ohun tó ń ṣẹlẹ̀ sí gbogbo èèyàn yòókù náà walakinnahu ma'sumun ṣùgbọ́n ẹni tá a sọ níbi ẹ̀ṣẹ̀ ni. gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run yòókù ọlọ́run bá sọ wọn kúrò níbi tó dẹ́ṣẹ̀ wàlẹ́ẹ̀kín ó lè ṣẹlẹ̀ sí dúkìá wọn irun tó ṣẹlẹ̀ sí dúkìá lómìn náà àbọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀ya ọ̀la òǹsìlà ànábì sallallahu alaihi wasallam ilé òdì nǹkan kan kù nínú gíga àti àpọ́nlé rẹ̀ nítorí pé bá a bá lo abọ́ títí bá a bọ́ ọ̀lẹ̀ ó lè tó bá sì jẹ́ tangaran ó lè fọ́ tó bá sì jẹ́ igbá ó lè fàya kò sí tí ó lè ṣẹlẹ̀ pé ìkàlágbájá lélẹ́yìí kò lè fàya kò sí eléyìí ò sí nù nǹkan tí ò lè ṣẹlẹ̀ sí ìgbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbọ̀sibọ̀sí kẹ́ni kí wọ́n á sọ lónìí pé òun o òun ẹni ọlọ́run lòun kàrá àmọ́ òun sì pọ̀ débi pé aṣọ òun kò ní gbó dípò pé yọ ya bàtò òhun kò ní sí dípò pé yọ ya aago òhun kò sì ní dúró dípò pé yọ bàjẹ́ abọ́ tòhun kò ní bọ́ ámbọ̀sibọ́sí pé yọ ta gbàngàrà tòun kò ní rí bọ́ ámbọ̀sibọ́sí pé yọ fọ̀ kò sí ebéèyàn ni ọ irú ṣẹlẹ̀ àtúkùn ẹsẹ̀ bàtà nàbì sallallahu alaihi wasallam kò sínú karaman ike ń bẹnu tọlọ fi pọn ọlé tó akọsọ tí ò ní ya bàtà rẹ ò ní gbó abọ́ rẹ ò ní ta gbàngàrà rẹ ò ní fọ́ gbogbo ẹ̀ pátá bẹnu àdánwò. ikú ìgbà nàbì Muhammad sallallahu alaihi wasallam kọlà. nǹkan lè sọ pé ọkàn náà wọ́n ti bo síbo ìbínú lélo náà wà ẹ má gbàgbé ọmọ ọ̀dọ̀ anábì ni sọlọ́lá àdìsẹ́lẹ̀ ọmọ tí ń sẹ́yìn lẹ́nu lé ìṣí àyè fòfòfò nínú òfin ẹ̀sìn Islam nítorí pé anábì sọlọ́lá àdìsẹ́lẹ̀ wọn ni láyé tó lè jẹ́ nẹ́tà pàtàkì fòfòfò ní wà lìjẹ̀nà alátojúbọ̀ aláyọ̀nusọ ṣùgbọ́n eléyìí ò sínú fòfòfò yàjẹ́ máa nítorí pé Anas bin Malik radiyallahu anhu ọmọ ọ̀dọ̀ anabi wa ni sallallahu alayhi wa sallam láti tí mà wípé ní máa ń ṣẹlẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam majority rẹ̀ náà ni wọ́n sọ fún wa nítorí kálíbà rẹ̀ kọ́kọ́ lára anabi sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú ọlọ́run tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi Muhammad sallallahu alayhi wa ṣùgbọ́n cash kẹsẹ̀ gbogbo yẹn ló máa ń sàǹfààní lára àwòkọ́sí rẹ̀ lọ́ni liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha katira ẹni tí ó rí àwòkọ́sí rẹ̀ tí ó sàǹfààní lára rẹ̀ náà lẹni tí ìran kan lọ ó sì ràn kájọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam tí sì ń sèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àwọn nìkan ni wọ́n rà àwòkọ́sí rẹ̀ صلى الله عليه وسلم فاتخذ مكان الشعب من إلى النبي محمد صلى الله عليه وسلم هو في سلسلة من فضة يعني تسيك يا ترى فهتا نواتسي النبي صلى الله عليه وسلم هو في السوء أي بطلع نيرا باي إليه فيها pípé àwọn kìí so ńnàkúnà ìgbàlá síbẹ̀ ní kọlọ wá mi ẹ̀sùn eléyẹn nu ọba ya síbẹ̀ ní kọlọ wá mi ní àbúrò ọlọ́lẹ́pọ̀ abọ́ ti ta síbẹ̀ ní kọlọ sọ́nù kẹrà mi ní àbúrò ọmọ fi pẹ́ǹtì fi dìbì tó ti ta kanala a sì mọ̀ pé a ti ní super glue tá a lè fi lẹ̀ torí irú rẹ̀ náà ṣe ṣe onírárá o ọlọ́mọdé ń jólósì nínú kọ́ jólósì nítorí pé ọlọ́mọba ọ̀fẹ́ kẹ́ náà nàkúnà wọlé ṣẹk lábọ́ bá ti là ó lè má lè wúlò fún gbogbo nǹkan mọ́ ṣùgbọ́n àwọn nǹkan tí ó tún wúlò fún náà ó tún wà torí tábọ́ bá ti là àbá àfihàn láfi mú kọ̀ lágbọ́n bí tó ti là yẹn á rí i pé irú abọ́ bẹ́ẹ̀ kò ní lè gbomi mọ́ torí tábà dá mi sí omi àmọ́ yọ dáadáa wàlàkín a lè bu agbadó a lè bu ọkà bàbá si a sì lè dàrẹ́ sí sí a lè dèrè sí. òun náà wúlò nítorí iná kùnà nínú ìlànà àwọn mùsùlùmí. anabi sallallahu alaihi wasallam kò fi kẹ́kọ̀ọ́ iná kùnà kò sí nínú ìlànà àwọn mùsùlùmí. lẹ́yìn náà iná ni wọ́n sọ ni sọ generally ìgbà ìgbà ètò jẹ́ pé e, irú gbàtẹ́yìn náà mọ̀ ni wọ́n fi ni wọ́n máa fi padà sísè kò lè fọ́ lè là tó ni wọ́n ń sọ̀rọ̀ báyìí. salisalatan min fidda wọ́n ní irin tó jẹ́ ti wú tó jẹ́ ti fúlájà anabi ẹ̀rí ń bẹ nínú àdéhìí yìí lórí kò sí tó burú nínú ká fi irin àti pẹ̀lẹ́pẹ̀ ká fi so igbá pọ̀ ibi tí bá ti là kò sí ìyapẹnu láàrin àwọn olùmọ̀wá nípa pélé yìí tọ́ kò sí ìyapẹnu ìpele yìí tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé kò sí ìyapẹnu náà láàrin wa pé kò tó ká gba wúrà àbí gba fàdákà ká mumi àbí ká jẹun bẹ́ẹ̀ kò sí ìyapẹnu láàrin wa títí gbọ́dọ̀ là tá a bá fi irin tó jẹ́ ti gold àbí ti silver tá a fi sópọ̀ kò tún sí ìyapẹnu láàrin wọn pa lè lò ẹmọ tó ti sí àpẹnu bíi talákọ̀ọ́kọ́ torí pé gbogbo ẹ̀ from A to Z gold ni àbí silver. nígbà tí fàtí òfin sí àpẹnu nípa pé ìgbà tó gbọ́ là a bá fi wáyà eh, silver àbí gold tá a bá fi sókò alẹ́ lò ìnípẹ́ ẹnu wọn kò lórí pé ṣé iye kìí ṣe gold kìí sì ṣe silver. ṣùgbọ́n ẹ dákun ẹ tún padà sí ìdí adé fìyẹn ó ní igbá ànábì sallallahu alaihi wasallam kan ọ̀yà ọwọ́ á fi irin kan tí bẹ́ẹ̀ ti fọ̀jà pa ó fi sókò alẹ́ nínà. كان النبي صلى الله عليه وسلم في أنس بن مالك رضي الله عنه كان علماء سوق النبي صلى الله عليه وسلم أو ميت سوق أنس بن مالك رضي الله عنه وان وايا مي نيود بخاري كان أنا أنا سوق رأيت قدح النبي صلى الله عليه وسلم عاصم Asim al-Ahwal nínú àwọn sáadé wọn ni mo rí igbá àti sallallahu alaihi wasallam ní ọ̀dọ̀ Anas ibn Malik ìkànnà kọ̀dán sọ́dà ìgbà ìjẹgbẹ́ tó ti là ẹ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀hu bẹ̀fẹ̀gbọ́ ẹ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀hu bẹ̀fẹ̀gbọ́ Anas ibn Malik wá fi wáyà àdáka òfin mu kọ́kọ́ eléyìí fi hàn wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ yìí wípé Anas ibn Malik òun ló fi wáyà mú papọ̀. ṣùgbọ́n títí ibi tí wọ́n ti sọ pé ńlọ fi wáyà fúnpá mú papọ̀ kó túmọ̀ sí pé ànábì wa sallallahu alaihi wasallam ló ṣe bẹ́ẹ̀ kò sí tí ń yá lẹ́nu nípa eléyìí nítorí pé ànábì wa sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ẹni tó ṣe kí wọ́n máa ń ṣiṣẹ́ ilé wọn fúnra wọn kí ẹ máa ṣe bìyànlá wa Aisha radiyallahu anha kí ni ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe tí wọ́n bá wọlé náà wọ́n ní wọ́n máa ń ran àwọn ìyàwó wọn lọ́wọ́ ni tí bá bá bàjẹ́ ànábì ni ó tún bá tara rẹ̀ sí fúnra rẹ̀ ọ̀pọ̀ ànábì sallallahu alaihi wasallam bá ya ànábì ni ó gan aṣọ rẹ̀ fúnra rẹ̀ sallallahu alaihi wasallam ó sì fọ́ sọ salawatu rabbi wa salamuhu alayhi ìyàwó mélòó ìbéèrè ni ìyàwó mélòó la Ànábì ní ha ayu al-muslimun ìyàwó mélòó la Ànábì ní mẹ́sàn-án ha kí ló dé tẹ̀lé sọ tọ́ ìyàwó mẹ́sàn-án ọlọ́run yọ̀ǹda fún kọ́fẹ́ wọn ò sì bá a kọ́kọ́ wọn bá tún bàtà sí wọn bá gán aṣọ rẹ̀ níbi tó ti ya sọdọ àbí ẹ kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ rárá nítorí pé mẹsùlùmíyà jíjẹyàwó kò ní í ṣe pẹ̀lú ọgbọ́n bàtà bíbọ́kọ̀ gán sọ bíbọ́kọ̀ gbálẹ̀ bíbọ́kọ̀ fọṣọ bíbọ́kọ̀ lọṣọ bíbọ́kọ̀ rúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé yẹn tó fi ṣẹ̀rí àṣọ ṣùgbọ́n ẹ wá mú wa ẹni tó lè jẹ́ ìyàwó rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ẹ bá bọ́kọ fọṣọ tó bá bọ́ kọ́ lọ sọ ọkàn ro kà tí ń wòran ọkàn ń sebẹ̀ tí ń wòran sẹ́wọ̀n pé àti lọ ó súnmọ́. so bẹ́ẹ̀ ni imam ibn al-qayyim rahimahullah ṣàlàyé fún wa lóòótọ́ òfin ṣẹ̀rí ọ̀sọ́ àmọ́ ẹ̀ mú wa nítorí ẹ̀ ló ti jẹ́ pé ànábì ń fi àpèjúwe tó galilẹ̀ wọn ni sallallahu alaihi wasallam kó ṣe káànú orí ńlẹ̀ wa kí ọmọ jẹ onígbèraga kí ọmọ jẹ ẹni tí yọkàn ọmọ ṣèṣe wa tí ó sọ ìyàwó rẹ̀ dẹrú kó náà máa ràn án lọ́wọ́ kí àwọn náà máa ṣe tiẹ̀ kí ọkọ náà máa ràn án lọ́wọ́ eléyìí mẹ́nu tó dáa rẹ̀ tánàbí bá sallallahu alaihi wasallam bá mú chain tí fi ń so abọ́ pọ̀ kí lọ́ọ́ yà nàám tuntun tí ó yà yàn lẹ́nu bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. ilé ìtumọ̀ sí pé ọ̀làjú àti lọ síwájú ti wà láti ayé tó pẹ́ wọ́n lérò yìí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń rí lónìí òní náà lọ́mọ èèyàn tó mọ̀ wáyà ẹlòmíràn mọ̀ pé yẹ́s níjó lọ́mọ èèyàn tó mọ̀ wáyà ìlọgbọ́ yẹn fàtàlẹ́sálà ọ̀hún kò fi wáyà sọ̀rọ̀ àlá ìtún àti wáyà arúgbó atọ́ pé wọ́n ti pè kanda kàdákà kówó ń bẹ àbí òsì ẹlòmíràn pé ah nígbà tó ń ti ní wáyà fàdákà tí wọ́n fi so pápọ̀ ọ̀dọ̀ máa lo pa. ó wọn lónìí túmọ̀ sí pé ó sì ló ti wọn lọ bẹ̀ o ọba ò ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wọn gbà mí. àbí bẹ́ẹ̀ kọ́ àbí tó tó tó tó tó kóra fún mi ọgọ́rùn-ún ó lọ bun kàábà ìwọ́n kọ́. lásìkò léyà bá lọ sọ́jà àbí tó ti ń tẹran ilé tó dúró jù lọ wá. so àmọ́ anabi sallallahu alaihi wasallam ràkúnmí ọgọ́rùn-ún ẹ̀yin sì mọ̀ pé ràkúnmí kan lónìí ní sọ̀rọ̀ eighty thousand naira láti eighty ní times hundred ẹ̀rí pé nǹkan ti kí bẹ́ẹ̀ subhanallah tontori de ló túmọ̀ sí pé ìtẹ́rí bá gbọ́dọ̀ wà fún mi yàn ìtẹ́rí bá gbọ́dọ̀ wà fún mi yàn mẹ́sẹ̀ jẹ́ ni títí kí tẹ́ bá fẹ́ yọnu láàárọ̀ kọ́pù tàǹgàrà ni tẹ́ bá mú mi always tàǹgàrà ni tẹ́ bá jẹun tàǹgàrà ni orí àga tó jókòó sí tangara ni gbogbo ẹ̀ tangara tangara mọ̀ṣúkẹ́là wàlá. ó lè àwòrán sàrẹ̀ kibran wà ọ̀jọ̀bàn ó lè mú ọmọ wúra rẹ ọmọ jọrẹ lójú kọ ọmọ òkú ọ̀nìkan lọ́lọ́ọ̀dá ajaja ọba bẹ nìkan wò ń tí àwọn ọ̀rọ̀ agbómi wà fọ́nù pọ́kú lówó ẹ̀ kíké ọkàn máa wò ó ní pé kí ni èmi à ìwọ kìnnì lẹ́sẹ̀ bí ṣe ìwọ̀lá kọjá mọ̀ kán nítorí pé tó o bá fi lè tẹríba fọlọ́ ò ní ga torí de ilé kéèyàn lè máa ní tẹríba èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé wọ́n mọ̀ lu àwọn nǹkan tí ó jẹ́ ọmọ mọ̀ wọn rẹ̀ lóòótọ́ o inna Allaha yuhibbu idha an'ama ala abdihi bi ni'matin ay yara alayhi atharaha ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé tó ń bá sì dẹ̀ra fọ́kàn nínú àwọn ẹrú òun kóun oró rí pa rẹ̀ lára rẹ̀ ọlọ́run bá sóore fún ọ débi pé kọ́ ọmọ mọ̀ wà kíta àkíta lọ ń wọ ọ̀ka ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá sóore fún ọ débi pé kò lè ra kẹ̀kẹ́ àwọn arìnsẹ̀ ká ọlọ́run nífẹ̀ẹ́ sí i ọlọ́run sóore fún ọ kó lè máa gún mẹ́ṣíìn ọwọ́ àìpé no kẹ̀kẹ́ lọ́ọ́ máa gùn á ọlọ́run nífẹ̀ẹ́ sí wọ́n sórí fún ọ kó lè gun mọ́tò wọn á ní nóò ọ̀fẹ́ kọrin ọmọ pò lówó láì mọ̀ṣúkìlà ọlọ́run sórí fún ọ débi o lè kọ́ lè tara rẹ wọn á nílé àyà lọ́mọ gbé ìbẹ̀rẹ̀ ọ̀fẹ́ gbé kú ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹnìkan á gbẹ́n ilé mélòó náà nẹ́bí kọ́ gan láyé ẹ́ táwọn ọmọ akọ́lé kò burú máa gbélé àyà sí rẹ̀ nígbà tí wọn náà bí ọ̀ wá lọ́wọ́ á túmọ̀ sí pé tí wọ́n bá kọ́lé ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn ọmọ àkọọ́lẹ̀ tó sọ ọba kọ́lé ọ̀sẹ̀ lọ àbí òye ọ tí bàbá tó kọ́lé kalẹ̀ tí wọ́n fi háyà rẹ̀ tí bá tẹ̀lé súnà tí wọ́n fẹ́ tẹ̀lé o tẹ̀mọ̀ pé bọ́lá àmọ́ jọ sùn so nítorí tẹ̀lé àwọn ẹlòmíràn ọmọ tẹ̀ra wọn ti lásán lórí rọ́ wọn ò gbẹ́sìn sàn kankan ayé yọ wọn àmọ fà ìmọ kan yọ wọn fi tẹnra rẹ jẹ pé anabi ah, òsèlè yìí anabi ọdà anabi òsèlè ẹni tẹbi jókòó fún anabi jókòó rí rẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni àbẹ́yìn gbọ́ kójókòó orí lu ẹni ìbáyìí yàtọ̀ sílẹ̀ yẹn símẹ́ǹtì tí wọ́n fúlọ̀ ọmọláṣẹ́ ànábì fún òfúlọ̀ rẹ páànù kò sí ewé dẹ̀bínú ni tójò bá rọ̀ gbogbo èèyàn kẹran òjò ọ̀pọ̀ àwọn ọmọláṣẹ́ yẹn ni má sì fi lélẹ̀ náà tàbí ròyìn fún ní òjò rọ̀ ànábì sọlá àti sọlá forí lélẹ̀ ẹ̀rẹ̀ wá ń kán látòrí ànábì báyìí sọlá àlè ṣùgbọ́n tọ́lọ́n bá ṣe dẹ̀kun fáwọn èèyàn wọn gbà nígbà máa ti tayọ ẹnu àlà torí ẹ tọ́lọ́n bá ti dẹ̀ra fún ẹ tọ́lọ́n fẹ́ láti rí ipa rẹ̀ lára rẹ̀ náà lànà bí sallallahu alaihi wasallam sọ pé ta ló wú ẹni tí ó jogún rẹ̀ wù jowó rẹ̀ lọ. àwọn sábẹ́ ni àá kálukú wa wú wa wù wá ju ẹni tí ó jogún wa lọ. àti méjì ló wá pín sí wá ń bẹ́ẹ̀ tẹni tí ó jogún wa ń bẹ́ẹ̀ wọ́n ní owó rẹ̀ nílé tó jẹ kó fi sàǹfààní fúnra rẹ̀ àbó fi sàǹfààní yẹn kó tó kú àmì tó tó kù lẹ́yìn ìgbà tó bá ti kú owó ẹni tó jogún rẹ̀ ni ṣùgbọ́n ìyẹn wo ṣé èyí tẹ́ tiwa là á máa mójútó jù ni àbí tẹni tí ó jogún wa wàlá ṣak wàláhì wàláhì láṣak nítorí pàtẹ wọlé oúnjẹ láàárọ̀ yìí ṣé pé kí wọ́n bọ̀ ta ráìsì twenty naira ẹ̀wà ten naira ẹran ẹran ten naira màmá ẹlòmíràn kò ẹ má fẹ́ràn sí i. níbi títí ń sọ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ thirty naira forty naira lọ́nà ẹ̀ sì rí lápò rẹ̀ bá bá two thousand six thousand wà bẹ́ẹ̀ pé yes yes kílè yọ wà ní yes yes sẹ́wọ̀n kí tó bá kú owó ta ni owó ẹni tí ó jogun rẹ̀ ni. ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ dàbí àwọn kèfèrí o sẹ́wọ̀n àwọn kèfèrí àwọn kèfèrí máa ń sọ pé nítorí ẹ bá jẹ lẹ yóò gbé fò ìyẹn ẹyẹ ṣé èèyàn la wá àbí ẹyẹ so èèyàn la wá so nítorí ìdílé yìí ìtumọ̀ owó tí wọ́n ní pé àjẹ àjẹrànkùn àjẹ yóò dọ́rùn àbí òye wa ọdún tó sọ pé òkúlù wọ́ṣọ̀rọ̀bù wàlẹ̀ tó sẹ́rẹ̀fù ẹ̀jẹ̀ ẹ̀mú àmọ́ ẹ̀ má ṣe kínni ẹ̀ má tayọ ẹnu àlá ẹ̀ má nanakunna torí délé àwọn kẹfẹ́rí tí wọ́n ń jẹ́ yẹ wọ́n bá jẹ lẹ́yẹ wọ́n gùn fò ó fi jẹ́ pé chop chop chop chop àwọn bá ká àwọn ọmọdún ká jẹ lọ lé lé anáhùn ya'ishuna lè yà kólò nítorí pé àwọn sàmì kún lè máa jẹun ni wà á ń tẹ̀sán kólò lè tàyè ìwọ mùsùlùmí sì ń jẹun kó lè sẹ̀mí ni kí àtọ̀ ń bẹ̀ wọ́n ń jẹun kó lè sẹ̀mí àwọn sì sẹ̀mí kún lè jẹun yẹn ni pé gbogbo fókọ̀sì tiwọn kọ́ ni àmọ́ wọ ọbẹ̀ nítorí kọ́ mọ́bà kú ni àmọ́ àwọn wọ́n bẹ nítorí kọ́ lè máa jẹun ni so nítorí délé yìí ti pé àwa ebe mùsùlùmí àgbọ̀dọ̀ mọ́ báwọn kan pòwe irọ́ kan tí wọ́n máa pa ronú sí bá jẹlẹ yóò gbé fò yẹ so àwa ń ti wá wọn bá ìjàmbá jẹ náà ni láti fi ró àwọn ìjà fi báwo àdéhìí ibà ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún nínú ẹ̀kọ́ táàrí kọ́ bẹ́ẹ̀ ìtẹríba anábìá Muhammad sallallahu alayhi wa sallam débi pé ń lo igba ó dájú pé gbogbo àbá ti wà ń bí àṣàlẹ́ níta lè rí gbáǹlì rẹ̀ lónìí yìí àṣà ni kíkíni kí lọ sọnù so kódà subhanallah lílo igba lónìí má pa alágun abìkan má pa Nàìjíríà lónìí ó ti di nǹkan tá a lè nílé ẹnìkan àfi nílé àwọn ẹni tí ń mẹ́mu so àwọn ló kù tí wọ́n máa lò gbá so ṣùgbọ́n kò sí tó burú pé kéèyàn ní gbáńlé báyọ̀ fẹ́ fi mú mi báyọ̀ fẹ́ lò ó torí gbogbo irú àwọn nǹkan yẹn ó máa ń kọ́yàn ní tẹ̀ríba kí wọ́n bá kó sí wa lọ́sọ̀ pẹ̀lú àtò dáa nínú ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ ó náà nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn kì í so ń na kùnà wọn kì í so ń na kùnà tí nǹkan bá bàjẹ́ tó bá ṣe tún sí wọn ò tún sí tí nǹkan bá bàjẹ́ tó bá ṣe tún sí wọn ò tún sí yàtọ̀ sí àwa gbogbo àyíká gbogbo kọ́ńpáǹdì wa tí gbogbo baálé bá wo àyíká rẹ̀ tó bá wo kọ́ńpáǹdì rẹ̀ yóò rí àwọn nǹkan púpọ̀ tí àwọn ìyàwó àbáwọn ọmọ rẹ̀ tí wọ́n sọnù tí wọ́n ń tíráàrí tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní ìgbà ikú bàbá yẹn kúkú tún rà mí wọ́n kúkú rà mí wá àyẹ̀mí ò lè lo eléyẹn mọ́ bí yẹn ti kọ́ àkókò sí ní tòsí ká so ẹlòmíì tẹ mẹ́nu wa nísìn tó sì rí i pé nǹkan tó ti lò fóṣù kan kọ̀lọ̀ dànù ni wọ́n tún ra mi subhanallah ọlọ́run ọba ọ̀fẹ́ nàkúnà láti wa pé nǹkan yìí báyìí èèyàn ọ̀fẹ́ lò wọ́n torí bọ́lọ́run bá ti ṣe bòyìn láti rìn ó dájú pé lómi bẹ́ẹ̀ náà ẹrù ọlọ́run tó sì pé tẹ bá fún yóò wúlò fún yóò sì gbà ju wọn ní kí ẹ dànù ẹ má dà sórí àkìtàn ẹ má jẹ jẹ kórí àkìtàn ni ó ti lọ kó gẹ́gẹ́ bí wọ́n máa ṣe ṣe lórílẹ̀‐èdè ibì kan ìwà burúkú ìwà yẹn wọ́n ní tó dáa tó dáa nílé tó ṣe pé wọ́n táwọn ẹ̀rọ ọmọbọ́n bá ti dé olùkú fẹ́ pààrọ̀ gbogbo tó wà nílé rẹ̀ àgàjókò bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn eh, gas kuka wọn everything wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ dípò kí wọ́n á kó àwọn nǹkan lówó yẹ bí ẹni o dípò kí wọ́n á kó wọ́n kó àwọn aláìní wọ́n á ń tòsí wọn kó wọ́n gbà wọn ní pé wọn orí àkìtàn lẹ́kọ̀ọ́ lọ bá tán ru gbogbo ẹ̀dá sí i subhanallah wọn wá fẹ́ràn ru wà bẹ́ẹ̀ bí gbéraga ló máa ń bí gbéraga ló máa ń fà téèyàn fi máa ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá rẹ̀ àwọn nǹkan yìí báyìí ìmọ̀ bóyá ó nídìí tó bá nídìí tó bá nídìí bẹ́ẹ̀ gbé mbẹ́ tó mọ̀ kọ́ pọ́nlé nù ó ní gbé pẹ̀lú àpọ́nlé àti ṣùgbọ́n pé orí àkìtàn ló dá sí ẹni tó bá fọ́ lọ sí ibi subhanallah ìwọ gánfà ìmọ̀ orí hàn sórí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àtọkùnrin àti obìnrin ọ̀pẹ tí wọ́n ń lò náà kí wọ́n sì lọ dànù wọ́n gbà sórí àkìtàn tó fi wá jẹ́ pé àwọn títí wà tó fi káwọn yọ́ọ̀lù gbé àwọn ò ní gbé gbé lù àwọn máa sa irú àwọn aṣọ yẹn irú àwọn aṣọ yẹn wọ́n máa sa wọ́n là ń kó bọ̀ wá Nàìjíríà wọ́n kó lọ sí Togo wọ́n kó lọ sí Kínní subhanallah irú rẹ̀ làwọn jàlábíà mi sọ̀pọ̀lọpọ̀ ń wọ̀ nísìn sòlè tó ṣe kúrẹ́ àkìtàn wọn dà nísìn subhanallah tóbi jẹ́ kọ́lá ọ̀bọ àṣírí tí ó jẹ́ ká lè máa ra tuntun torí pé omi nínú wọn orí àkìtàn wọn ti sàn án nítorí ìdẹ́lẹ́ yìí àmọ́ tí wọ́n bá rà á o tí wọ́n bá rà á tí wọ́n máa kó ń lágbára òun ká tó bá lè fọ́ ọ dáadáa ó fi kúlóró ṣìṣe tó kọ́ máa tọ́jú ẹ̀ à ń bẹ̀ lọ́n kọ́ máa burú. torí ìdẹ́lẹ́ yìí. bí ẹ bá ti lẹ́mìí pé tuntun ni màá rà ọlọ́wọ́ kọ́ gbára rẹ̀ ká nílùú náà ń ta tuntun náà nà rí tí ọlọ́wọ́ bọ́ kọ́ gbára rẹ̀ ká wá hàn kẹlẹ̀ ló ń torí dé gbọ́dọ̀ jẹ́ pé so nàkúnà fún gbéraga ndị máa ń lò tó bá ti wà ní kókó wúlò náà sì mọ̀ pé a máa fún ọ wọ́n náà lè gbárù rẹ̀ ní kó fún ọmọlàkejì rẹ̀ ẹ̀bùn àwọn olùwàgbọ́ òdodo ni ó على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا واني ويطعمون الطعام وما فوقين لوجه على حبه تنتقى وانا نفس جو يسون جتين نفسي أبني سين يا أكرمكم الله ما تيا وادانون جي òrùka gbogbo ẹjọ́ gidi ẹ ma ni gbogbo ẹ gbọ́dọ̀ ń bu òtí bùjò kèlè méjì lọ ń pòsè ẹnìkan wá ń pariwo lẹ́nu ọ̀nà pé ẹ̀dákùnsẹ́ ní oúnjẹ tẹ́ ẹ jẹ kù ẹ̀dákùnsẹ́ ọ̀dọ̀ ẹ̀rọ gbé fún aláhùbì yìí nù èsì aláhùbì torí pé o tó yí ọ gan òun tún ti bíbà yí ni sáfẹ́ fọwọ́ yẹn what is this? Ah, ti ya èsì bákan náà oúnjẹ tó jẹ tó kọ jẹ lájẹkù ó tún wù ọ pé tílẹ̀ bá mọ́ tí wọ́n á gbé kaná ó tún jẹ́ wọ́n á gbé kaná ẹnìkan wá ní ẹjọ́ kun o oúnjẹ wà ń lé yíyá lé fóun jẹ wọ́n á ní ẹ bá bùtì mi ẹ tún bùtì ẹ náà fún un. bárakàlọ́hù fi bí tẹ̀sẹ̀sẹ̀ sì tán tún bóun náà jẹ́ ń bẹ̀ bárakàlọ́hù fi ilé yẹn ni aláhùn bì yí ìwọ́n á sì lùbọ́ tó ti bú ètè gàrí tó ti bàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àbí ráìsì tó yẹ kó gèdè òkúta ni ẹ lè jẹ ẹgbẹ fóun torí òun lólúwa á ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ gbogbo níta bá nífẹ̀ẹ́ sí aṣọ aṣọ ní ìṣàn ńlá tó dáa tó ṣe pé bí jimá bá ọ̀lọ̀ kò lè àríwọ̀ ń jimá ẹnìkan ní méjì ọwọ́ kan ní fún sọmọ pé ṣùgbọ́n wà tó fẹ́ bùn lásọ wọ́n á bùn léyìí tó yẹ kó ti sá ó lọ wájú ó ti yàtọ̀ sí sẹ́yìn ṣòkòtò òun dáàkì ẹ̀wù ti di kíni ó ti bíráìtì gbígbẹ lọ́wọ́ á gbé fún un lọ́wọ́ á gbé ẹ lè fi àrò jẹ ẹ̀jẹ̀ láró ẹ̀jẹ̀ láró báwo ẹ̀yìn ẹ̀jẹ̀ láró kẹ́ máa wọ́ so nítorí dáa ni kéèyàn fún ọmọlàkejì rẹ̀ so nítorí tẹ eléyìí báyìí ẹ̀ríkà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n èso nnakuna wọ́n èso nnakuna wọ́n mẹ́ntẹ́n ntọ́lọ́ wọn bá fún wa ìgbà tí mo bá rí kí n tí mo ní ẹ̀ tí mo ti mẹ́ntẹ́n ẹ̀ nídìí rẹ̀ má ẹ̀ sì fẹ́ tà fẹ́ lómi tó ṣe láǹfààní yóò sì ta ìgbà tí mo máa fẹ́ lómi tó ṣe láǹfààní kí n má jò lórí mi kí n yọ gbé kalẹ̀ fún ni lọ́nà tí ó fi gbé tí ó sì láǹfààní nítorí pé khawfan min an yurihaka dhalika adam al-ikhlas ìgbìmọ̀ kọ́mọ́tò tó tán bá rí ọ ikhlas rẹ lè bàjẹ́ nítorí tí wọ́n bá gbé eh, ìgbọ̀n aṣọ méjì pé kí wọ́n gùn tí wọ̀ rí wọ́n ti bọ́ dáa wọ́n gbé kalẹ̀ ó fẹ́ gbọ́n ẹnìkan ètò bá ní gba aṣọ yìí wòówò sówó ọ sẹ́wọ̀n pé wòówò sówó ọ wẹ́ẹ́ ṣe sẹ́wọ̀n pé mẹ́rin ọkùnrin yóò ti máa sọ pé yẹ́sì ọ̀wá náà là á fún ẹ̀ náà tó bá ti sọ pé wù ó ń pè yẹ́sì máa gbé lọ máa wọ̀ ẹ ibẹ̀ ló ti máa rí àṣetánù ọ̀sọ̀ ọ̀dì nǹkan kan tó ń ta ma. sọ àwọn ti báyé pé salamu aleykum wa aleykum salaam wa rahmatulah ẹ wà nílé àwọn ànulẹ̀ ẹ̀rọ tuntun bá ṣe bẹ́ẹ̀ yẹn Allahu akbar tó náà ti gbé torí pé ah táà lè ru ọlọ́run náà ọlọ́run mọ̀ sí dáadáa fún ọlọ́run mọ̀ sí ọjà fún tí imáàni bá wà nù sọ̀rọ̀ pé tọ́wá sí imáàni kò ní gbé o níbi àwùjọ Yorùbá yìí báyìí kò ní gbé o gbogbo àwọn fẹ́ lu arídìgbé òun ni o ẹbí yẹn ẹbí ń kọ́ lásán wọ́n ní kó gba ẹ̀wà lọ́dọ̀ yẹn lẹ́wà kò fi búrẹ́dì kún wọn kì í ṣe pé àwọn lọ dáná rẹ̀ wá o ah, wọ́n fẹ́ parí zikiri ẹnu níbo ni wọ́n á parí zikiri ẹ sísẹ́ni kó fi gbà á bọ̀. so gbogbo àwọn akídà àwọn àgbàgbọ́ kẹfẹ́rí yẹn ẹni tó bá wà fún òní ṣe lóore kò ní roore àbáyé kò ní roore orí òfòru gan èèyàn fẹ́ ṣe ọ láǹfààní wọ́n fẹ́ ṣe ọ lóore ó gbówó fún ọ ṣẹ́ mílíọ̀nù ló gbé fún ọ pé ah wọ́n ti gbà á zikiri ẹ ṣé ìwọ ni tẹ́lẹ̀ wọ́n gbé adúlọ eléyìí fún ọ wá ní wọ́n fẹ́ gba kí ni wọ́n bá tún gbà lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé lagbọn àlù kan lagbọn àlù kan nílùú tí wọ́n ti máa ń hurú àti àìpé kọ̀ọ̀kan wọ́n ti máa ń hu ètò ọ̀dà kan subhanallah ó lè fẹ́kun ẹnìkan ní ìsìn salamu alaykum alaykum salam ìdí ẹnu ọ̀nà rẹ̀ ìdí kìnnìkan kọ́ ẹnu ọ̀nà rẹ̀ ó tó dé báyìí ó ti túlẹ̀ subhanallah wọ́n lè sí wò kọjá pé wọ́n bá owó ribiribi ń bẹ̀ ọ̀jàjà lásìkò tí má ni má sọ̀kalẹ̀ sọ̀kan lánàá Ramadan wọ́n lè kówó sínú báàgì yẹn fún ọjọ́ pé lè jẹ́ one hundred and twenty thousand naira ní owó tí wọ́n ń bẹ̀ wọ́n kò sì jẹ́ kó rojo kọ́kọ́ mu subhanallah alazim wọ́n á rírọ̀ ẹ̀ wá fún un ni wọ́n fẹ́ gba rìsíkì rẹ̀ sọ̀rọ̀ kó sí rẹ̀ nu rẹ ló ti jẹ́ pé ìmánì kò sí tọ́jú àtò ẹlòmíì ti torí tí ó lọ sí wàhálà wa ọ fún ọyàn ràkúnmí níbi tí wọ́n ti ń sin ràkúnmí wọn lọ wọ́n á gbé wa ní fresh milk ipò òun fẹ́ lára ipò gbogbo tí wọ́n ń kànú àdéhùn ìbá òun náà fi gba ládà wọ́n á fún fresh milk yẹn wọ́n á fẹ́ fún ooru wọ́n ti sọ lọ́wọ́ aláìkùn wọ́n gbé pẹ́ẹ́nu ọ̀nà rẹ̀ ó túlẹ̀ tí wọ́n mú Yorùbá lẹ́bù ọ̀pọ̀ sí rẹ̀ ẹnu. israel ló ti jẹ́ pé wà islam bá wà orí ò fọ ọ̀rọ̀ àmọ́ tí ó bá ti jẹ́ pé àkídà ìgbàgbọ́rù táwọn kẹfẹ́ lọ́mọ àlọ́ èèyàn nǹkan kúkọ̀ fún èèyàn rù wàláhì nǹkan kúkọ̀ fún èèyàn rù ìrẹsẹ́kẹ̀ mọ́mọ́ ó ní ọlá pé bóyá òun pè o àbí òye alùpùpù ẹ pín ìgbà aṣọ kọ̀ọ̀kan fún wọn. àpẹẹrẹ ìgbà tó mọ ti ń jẹ míyà àbí bẹ́ẹ̀ kọ́ ni míyà náìtì ní yorùbá lẹ́bù pé a ah, ti gbà àbá ní gbà tá a gbà àbá ní gbà pẹ̀lú pẹ̀lú òkú ọlọ́fẹ́ tó kú mẹ́bẹ̀ ní ọ̀sọ̀ tiẹ̀ sí yóò ti sọ àwọn èèyàn pé wọ́n wo yóò sọ̀rọ̀ àsọ lẹ̀ yóò tú lẹ̀ ni. èmi ò sì mú tiẹ̀ délé pé tọ̀ ẹ mẹ́fọ̀ọ́ kan o àmọ́ tí wọ́n ṣe sí o tó ń torí délé ló jẹ́ pé islam islam islam kò sí ní tó dà tó ọ máa ń lo nǹkan kan tó bá rí pọ̀ fẹ́ lò mọ́ fún ẹlòmíì eléyìí náà túmọ̀ sí pé gbogbo ní bá ti gbé fún ọkọ máa jẹ o kò ipò ọgbọlọgbọ ọgbọlọgbọ títí tí wọn ìfọ wọn wọ jẹ àbí òye ṣùgbọ́n ẹnìkan ọkàn rẹ̀ balẹ̀ sí àbí òye ọkàn rẹ̀ balẹ̀ sí tó bá fún wọn ní nǹkan gbà tawakkal ala Allah ọkàn rẹ̀ ọba lẹ̀ sí tó bá fún ní nǹkan jazakallahu khairan jazakallahu khairan so fi bá fi kí wa hakadha akramakumullah mú èèyàn lọ́jà imú já kúrò ní ara àwòjú wọn wá mọ bí wọn sì lẹ́pọ̀ àfi pẹ̀lú chain gold àbí chain silver láyé ìgbà yẹn kúrú kúrú nù sẹ̀ríà kí wọ́n bọ̀ fi chain gold àbí silver kí wọ́n fi dé kí fi so àgbàlá ọ̀pọ̀ mọ́ àwòjú kò burú wàhákẹ́dà tó bá ti pín ní kán wọn wá mọ bí tẹ́lẹ̀ lẹ́pọ̀ mọ àkánkù rẹ̀ ju yọ gold tàbí sílvà lọ ní òfin sopọ̀ tó bá pé láyé ìgbà náà báwọn ṣe ríran mánu àbí ọ̀tún bínú sí i. wàlàkín gbogbo èèyàn tí ń lẹ́yìn mọ́tàmẹ́yìn tẹ̀yìn wọn kàn ní. ẹ̀ ò pé kọ̀ọ̀kan so èèpo góòlù pàǹdà ni nítorí wọn lẹ́mẹ̀yìn pàǹdà ni so ṣùgbọ́n wọn wá fi èèpo góòlù bíi rọ́bà góòlù wọn wá fi lẹ́la so ilé ìtàn fi sára nǹkan sọ ọkùnrin àmọ́ kò burú fóbìn nítorí kọkùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí ọlọ́run bá ṣe léèwọ̀ fún láti lo tó bá jẹ́ gold láti fi sọ̀sọ́ yàtọ̀ sóbìnrin kò sí tó burú mẹ́. gébà ṣe sọ obìnrin kò burúkọ lẹ èèpo góòlù mọ́ gbogbo eyín rẹ̀ láì dé kẹjà nítorí pé mbẹ náà sọ bàbá wa kúndò lẹ lọ mọ́kà tí wọn náà fi ń léyìn mọ́kà mánu tẹ̀wọ̀n kọ́yìn lẹ́yìn pé léyìn mọ́kà eyín góòlù epo góòlù ni kò burú torí pé bẹ́ẹ̀ni nǹkan tóbìnrin lè fi ṣe kíni tó lè fi sọ̀sọ̀. wọ́lẹ́sẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ò ní wú tó bá lẹ̀ mẹ́nu láti lọ mọ́ka ẹnu rẹ̀ ò ní wú. àti lọ́dọ̀ tí yẹn mọ̀ ọ́ pé tó bá ti bẹ́ẹ̀ láti lọ mọ́ka ẹnu lè wú kò ní wú inṣàlá. gẹ́gẹ́ bó ti ti kọ́ lọ mọ́ka náà tí ọba fi sẹ́nu kò pé kí nǹkan kún sẹ́nu. àmọ́ pin la fún makala ọgbọ́dọ̀ fi sẹ́nu nítorí bá ti wá fi sẹ́nu ńkọ́ àánà wọ́ ọlọ́kùn ọba ayọ́ ọba ayọ́ kó nu tẹ̀lé kó lè rátẹ́gùn lẹ́nu rẹ̀ subhanallah tí wọ́n bá yọ ṣé eyín yẹn ó tún ló pààyàn kò dájú eyín tí wọ́n lẹ́kìn ní ma kò ní fẹ́ ló pààyàn ma nítorí kí wọ́n tó lẹ́kìn ní yẹn ma wọ́n ti máa ń fi fáìlì fáìlì rẹ̀ wọ́n fáìlì rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ báyìí so that ní sọ fẹ́ kílípù mọ́ fi wọlé. kínyìn ọmọ kọ́gbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ yín yòókù wọ́n lẹ̀ nǹkan kan mọ́ wọ́n sàn ju kí wọ́n lẹ̀ nǹkan mọ́ kínyìn ọba bẹ́ẹ̀ kú lọ. nítorí pé náà òfin ṣẹ̀ríà kíní tí ń bẹ lára yín òfin bàbá bẹ́ẹ̀ kú owó ni àbí èsòwò ọ̀wọ́ èpo góòlù ń sówó ni àbí èsòwò kò sì tọ́kún kókò ó kún ó sí pẹ̀lú owó. àbẹ́ ku. àkàmọ̀kùmọ̀lá òkú kú ní to ku tó kú ẹnìkan wá wó sí àpò àyà five hundred naira kan wá jábọ́ bẹ̀ síbẹ̀ mọ ilé ọjẹ́ tọ́ gbogbo yẹn ti wa pẹ́yìn dà lọ́wọ́ àríkẹ́ á inu sàárè ńlọ́wọ́ rọ́fẹ̀ bọ́ sí ó padà bí ò ní padà à ah, fifty k o ẹ̀rọ kò àbí òní wù ok e, tọ́wọ́ ayẹ tọ́wọ́ pé ńgbà tẹ́yìn gbókù lọ yìí náà lẹ́ màá mọ̀ kó fifty thousand bẹ́ẹ̀ wípé máa lọ lọ́n tẹ́wọ̀n pé kílò tó máa kọ́ lọ wọ́n lọ bá bẹ̀ kọ́ mọ́ so bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé yín góòlù ni máa ń bẹ pẹ̀lú kù ẹ yọ kẹtó sí àmọ́ tó bá jẹ́ pé wàhálà ni ọba bí àǹbẹ̀lọ́ kọ́ mọ́ burú ó tilẹ̀ jẹ́ ní ọ̀dà wàhálà kẹdà eléyìí jẹ́ àdìsí báyìí lẹ́yìn rẹ̀ làfà wa mú báàbù kan wa wọ́n ní báàbù izalatu najasati wa bayaniha wọ́n fẹ́ sàlàyé fún wa nípa gbígbé ẹ̀gbin kúrò lára lára aṣọ àti ní ààyè gbogbo ìgbà tí wọ́n ti dárúkọ gbígbé ẹ̀gbin kúrò nínú òfin ṣẹ̀ríà nǹkan mélòó ló kárí nǹkan mẹ́ta lára wa ọwọ́ wa yìí ẹgbin ọ̀gbọ́dọ̀ sí mbẹ Ọlọ́run bá pọn yín lé púpọ̀ tẹ́ jẹ́ mùsùlùmí. tùmí sọ pé a nígbà tí mo wá yàgbẹ́ mi tábà náà a kẹ́rì kó gbin ọmọ òkú a ẹ dàpọ̀ kan mọ́. so mùsùlùmí sì sọ pé a kíláà ni tó wà ń bẹ bí gbẹ́kẹ̀ ń bẹ lára tó ní a subhanallah sẹ́mi pé mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ kẹ́kẹ́ á ló burú ọwọ́ tẹ́tẹ́ ìjọba wà títọ́ wà ẹ̀bọ̀ kan kírun ni a mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ alhamdulilayi ala ni'matil islam adúpẹ́ fọlọ́pọ̀ lórí ìdẹ̀ra ti ṣe wá mùsùlùmí mùsùlùmí ní máa mọ̀ pé nǹkan kan dọ̀tí ìfẹ́rí kò mọ̀ pé nǹkan kan dọ̀tí òun gan kọ́ ìdọ̀tí ni àkẹ́tọ̀ àlà wíbẹ̀ ọ́ ọlọ́run ló wíbẹ̀ ọ́ ọlọ́run ní innamal mushrikuuna najasun ọlọ́run lẹ́gbìn ni wọ́n ṣùgbọ́n najasa ma'nawiyya yìí sì najasa àìníyà èyí sẹ̀gbìn tó ṣe fojú rí ni wọ́n o ẹ̀gbìn tí ò ṣe fojú rí ni wọ́n ilé ẹ̀kọ́ mẹ́jẹ pé ńgbà tó bá sọ̀rọ̀ alátán pọ́ọ̀lù kan á bọ̀ lọ́wọ́ ọ̀hún á tún lọ fọwọ́ wípé torí kò lè ba lè kírun tí ọba sì gbẹ lọ́wọ́ rẹ̀ tó rí <coughs> kò sí tó burú nu kọ́ lọ kírun rẹ bẹ́ẹ̀. nàìjíríà àwọn ẹ̀gbin wọn èyí tí ò ṣe fojú rí ni torí di eléyìí gbígbé ẹ̀gbin kúrò ní ara àti lára aṣọ àti lára ìdíje àti fẹ́ kírun. wọ́n mú àdìsí ẹlẹ́ẹ̀kejìlélógún wá àdìsí náà tún wá látọ̀dọ̀ sàádàgbà Anas ibn Malik radiyallahu anhu qala سئل رسول الله صلى الله عليه وسلم عن الخل تتخذ خلا قال لا أخرجه مسلم والترمذي وقال حديث صحيح àárín àdìsí yìí ó wá láti ọ̀dọ̀ Anas ibn Malik ọ̀gá Hamza ọ̀gá kóyánu sí ó ní wọ́n di òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run ọba kó máa bá a léèrè anil khamri nípa ọtí ìtàkàbù khallan tá a lè lò lómi kan tá a lè yí ọtí padà kásọdọ̀ mi kan ọ̀kọ́ lẹ́lẹ́ anabi ní rárá akhrajahu muslim imaamu muslim ló gbé jáde nínú sahihi wọn at-Tirmidhi àti imaamu Tirmidhi ọlọ́nkọ yọ nísàn ọlọ́nkọ kí àwọn méjèèjì wa qala li imaamu Tirmidhi hasanun sahih wọn láti sì tọ́ da ó sì fẹsẹ̀ rìn lẹ́ni tó gún régé. hadith yìí ó ń sọ fún wa nípa yíyí ọtí padà kó di nǹkan mi láti mọ̀ pé tọ́tí bá ń bẹ lọ́tí ọ̀tọ̀ ká lò ọ̀tọ̀ ká mú ǹjẹ́ tí ọtí yìí kan náà tá a bá ní kẹ̀kẹ́ tá a lè ṣe tá a yí padà tí ó di nǹkan míì kúrò níjọ́ tí má tá a lè lò ẹ má gbàgbé kékeré lẹ́kìnni bàbá wa ṣe kẹsẹ tí tó bá di mí òbúrúkálù àbí òbúrúkálù ìnìtúmọ̀ àdéhìí yìí. mínísì kẹ́nìkan lọ gbé sáùtì wá fún ẹ gbogbo ẹ̀kọ́ kòkòkò bí tọ̀ àwọn ọ̀daràn kan dààmú tòwá ní oníkẹ́míkà kan títí tó bá dà sí inú tí yàn á yí pa automatically àdì hydrogen a sì lè lò ó láti kí àwọn èèyàn nípa àwọn wounds tí wọ́n bá ní láti máa fẹ́ gbò a lè síbẹ̀ àbá lè síbẹ̀ irun táde ṣe ń tọ́ka sí mi. ẹ ti mọ̀ ike máa baqiyatil khamru khamran lam yajuz lil muslimi an yantafi'a lókun ìgbà tó ti bá sì sẹ́kù lọ tí tọ́ sí mùsùlùmí kókó àǹfààní. sòṣùpẹ́ ǹjẹ́ tá a lè ṣe nǹkan kan sí tó fi yí padà tó di nǹkan míì ní nǹkan míì tó ń tọ́ pé ká ká sàǹfààní lára tiẹ̀. wọ́n bẹ̀tìbẹ́rì máa fọ́ra máa fọ́ra lábẹ̀tìbẹ́rì máa kánẹ́tì. ká lè lo ní ìwòye sí padà dà pẹ̀lú mímójú kúrò nípa tó ti jẹ́ rí. mo rò pé yé kí ló jẹ́ tẹ́lẹ̀ kí ló dà ní ìsìn omi kan ìdàkùn sómi kan wúlò ni àbí òwúlò kí ló àǹfààní ẹ̀ omi kan náà ni omi kíkan náà ni tó bá ti kan nǹkan kan nǹkan yẹn ọ̀kan ẹ̀kí wọn aláǹfààní kíkan o tíyẹn bá sọ pé kíkan tó dùn ni á ọ̀ máa dùn. ọmọ ìsà àgbo àgbo kí wọn lábàání rẹ nú àgbo kọdájú kọdájú ẹ̀ máa ń pa ní omi kan ọ̀rẹ́dúró ṣé kí ni wọ́n fi so omi kan gan-an rí náà ẹ dáhùn òkè látara àgbàdo àbí látara bàbà ṣé wọn ò lè fi nǹkan míì sí omi kan. bí kíni kọ̀dájú kọ̀dájú ẹ gbà nǹkan míì wà tó ń fi omi kan ẹ̀mú bá wò nínú tí wọ́n máa fi somi kan kó náà làwọn èso àwọn èso tẹ́rì yẹn wọ́n máa fi somi kan nàmbà rẹ títí ìgbà kan yóò jẹ omi kan tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò dọ̀tí. kí wọ́n láǹfààní omi kan àǹfààní omi kan òun ni wípé bí èèyàn bá rọ́jú mu àbí tí wọ́n fi somi kan àbí tí wọ́n ṣe tó náà kan kó tó dọ̀tí bí èèyàn bá rọ́jú jẹ ó máa ń sí ìfẹ́ àti fẹ́ jẹun àǹfààní rẹ̀ nu ẹni tí ò jẹun tó bá mu omi kan kó má mu jù o àbí tó bá jẹ tí wọ́n ti fi tọ̀ náà gẹ́gẹ́ bí carrot gẹ́gẹ́ bí cucumber àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ó ní bí wọ́n ṣe máa ń rẹ́ ó sì ní ìgbà tí wọ́n ti dà lójijì kan tó bá fi lè jẹ kéékèèké rẹ̀ tí wọ́n bá gé mẹ́rin o lè jẹ dọ́bù oúnjẹ tó máa jẹ tẹ́lẹ̀ tó tún yó tòun nù àwọn ẹsẹ̀ rẹ̀ nu ó sì wà títí dòní ọwọ́ àti dùn ní ṣùgbọ́n ẹ mọ̀ pé kálukú pẹ̀lú kọ́lùtọ̀ tiẹ̀ ni ẹ̀hẹ́n torí pé tá a mọ kínkínkẹ́ tó bá ti kán kẹ́kàn fi pò kọ́kọ́ kan lẹ́nu àmì pé tọ́ à ní ṣúgà á tó ìyẹn sì fẹ́ ìyẹn fẹ́ kẹ́nu wọn kan tó báyà lélẹ̀ yẹn láàkín lọ́dọ̀ àwọn èèyàn táwọn máa ń tọ́ka sí tó náà ní kí máa ń sí ìfẹ́ àti ìfẹ́ jọ tó bá sí ìfẹ́ jọ so ọwọ́ àjẹ níwọ̀ntúnwọ̀ntì so ìtumọ̀ béèrè sẹ́ńtì ànábì nù sọ́kọ́ àrísílẹ̀ kíkẹ́ ti mọ̀ kọ́tẹ́lẹ̀ náà èso ọ̀ìnà generally láyé john nǹkan máa fi sọ tí náà lè so ọ̀ìnà wọ́n rẹ títí ìgbà kan tuntun máa rẹ títí ìgbà kan yóò máa bẹ lómi kan tó bá kópa yọ bẹ́ẹ̀ lọ́dọ̀ alábí ọkà bàbá tẹ́rì náà ni tí wọn náà bá rẹ títí ìgbà kan yóò máa bẹ́ńkì kan lẹ́yìn tó ti lọ tó bá tó pẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ tí omi kankan tẹ́rì yẹn same thing bá gbómi kankan nù kòkò títí ìgbà kan yóò máa bẹ lómi kan tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ tí onífin kankan yàtọ̀ sẹ́mu tí wọ́n gẹ́bí dẹ̀bínú ni bá rẹ dẹ̀bínú títí gbà kan yóò máa tẹ̀lé lómi kan tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò dọ̀tí yóò di dẹ̀bínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí búrẹ́dì ni bá rẹ búrẹ́dì títí gbà kọ́ máa jẹ́ kó yàn ń kọ́ ẹni tó fẹ́ sọ sí lọ́jọ́ iwájú wa inṣàlá antum inṣàlá mimman yurja fihi alkhair so nítorí de eléyìí wọ́n sá jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ọ̀ so omi kan wọn bí ká nàbì sallallahu alaihi wasallam léèrè wípé ǹjẹ́ a lè sọ ọtí domi kan bí wọn bí ànábì léèrè sallallahu alaihi wasallam. ìtumọ̀ rẹ̀ ni pé a ti sọ ti kalẹ̀ àbí lẹ́yìn tọ́lọ̀ ti sọ ti lé wọ̀ tọ́lọ̀ ti sọ ti lé wọ̀ ọ̀dà àwọn títà wa nílé ẹ̀ tó owó mọ̀ ẹ̀ nì táwọn àdánù ni ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ní àdánù ìṣọlọ́n ti sọ pé fàá antum muntahun ṣe jáwọ́ bẹ́ẹ̀ abẹ́ ní jáwọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé táwọn sábẹ́ tán lẹ́ẹ̀kan náà ní kí ni ìntàhẹ́yìnà ìlàhẹ́yìnà àjáwọ́ bẹ́ẹ̀ pátápátá báyìí. ẹni tí ń gbé tiẹ̀ lọ ẹnu sọ́ọ̀lẹ̀ ẹni tó ní agbe rẹ̀ ń lé dànù ẹni tí ń ṣe lórí iná lọ́wọ́ ó yí dànù tí wọ́n á wò pé ókè tí gbogbo ẹ̀ náà láwọn adánù nígbà lè sóde ẹ́ sáà dọ́dọ̀ mi kan ni so anabi sallallahu alayhi wa sallam wọn wá sọ ike láà rárá o ẹ gbọ́dọ̀ dán wò ẹ gbọ́dọ̀ dán wò ìyàtọ̀ ń bẹ gẹ́gẹ́ bá ti ṣàtúnṣe wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé tí ọtí fúnra ara rẹ̀ bá yí padà fúnra ara rẹ̀ ìdomi kan burúkú lò lẹ́yìn bá a níyàn láti sọ́dọ̀ mi kan ó burú ẹ̀ gbọ́dọ̀ lò ìyàtọ̀ ń bẹ láàrin òun yí padà fẹ́ àtẹ̀yìn lẹ́ yí padà ó yí padà fún rẹ̀ kò burú ẹ̀yìn lẹ́ yí padà ó burú àbí burú kò burú ìyá tó bá wá jẹ́ bẹ̀ kí lẹ́yìn wá ń rò kó lè fà á náà sọ yìí pé ẹ má yí ọtí padà kó domi kan ṣé nítorí pé bàjẹ́ gbin ni ọjọ́ dọ̀tí ẹ má gbàgbé kí bíi àfa mú wọn ti torí ẹ má dé sí wa báàbò ìzálàtì nàjàsà wọn mú alábẹ́ ká gbé ẹ̀gbin kúrò lára lára aṣọ kúrò láyè ibi tá a ti fẹ́ kírun ni. nítorí kọ́tìbà àjẹ́gbin ni àbí báwo àbíntó fà tánàbì sallallahu alaihi wasallam àbíntó fà tánàbì sallallahu alaihi wasallam fi ní kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ òní pé nítorí ọtí ni orúkọ ẹ̀yẹn tí sì bẹ́ẹ̀ ló sì sẹ́kù lára rẹ̀ tó ń sẹ́yìn náà lẹ́yìn padà. ẹ̀rẹ́ tí pété bá sọ pé pé àbí pé àti ẹ̀mà àwọn ọmọ ntọ́fà àmàlẹ́bí ti sọ. àmọ́ ntọ́fà àmàlẹ́bí ti sọ yẹn Al-Imam Ibn Rushd nínú tíra àwọn bìdáàtì mùsùlùmí wọ́n ní jẹ́ tí bá ti gbé sáwọn fuqaha sẹ́mi ti ní tọ́ àmọ́ ń tọ́fà o ànábì sọ bẹ́ẹ̀ ni o àwọn ọmọ ń tọ́fà wọn ni wọn ọmọ ọ̀dà àbáyọ mọ́nu ọ̀rọ̀ pin wọn ń pànù. àmọ́ tí bá sọ pé nítorí pé gbìyànjú ni ànábì sallallahu alaihi wasallam ti sọ pé ẹ̀ gbọ́dọ̀ yí padà àbí nítorí pórúkọ yẹn ó sì tún sẹ́kù náà pọ̀ sí ni ká mọ àwọn àtúbàbù kan nù àwọn àtúbàbí kan nù èwo lẹ́yìn rò sí. sọ́ọ̀tì ẹ̀gbin ni àbí ìṣẹ̀gbin ìṣe ìṣẹ̀gbin ọlọ́ni innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitani fajtanibuhu la'allakum tuflihun rijsun ìdọ̀tí min amali shaitani nínú ṣèṣù sẹ́gbìn ni àbí sẹ́gbìn. ẹ̀mí ọgbà àgbẹ̀ kọ́ lọ́n sọ pé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin níta bá ti fọwọ́ kàn ká fọwọ́ ẹ bá fọwọ́ kẹ̀rì kẹ́ fọwọ́ ẹ bá fọwọ́ kàn ní tí wọ́n dá a lẹ̀ ikú àwọn fẹ́ máa ń tọ́ pamọ́ kẹ́ fọwọ́ lọ láti fọwọ́ kan ìjọba ń ta tẹ́tẹ́ kẹ́kọ̀ọ́wọ́ tontoro ẹ̀ rẹ́jísù yẹn kìí ṣe àìníyà mànàwíyà ni yẹn ni ká gbìn tí èsè fojú rí ni torí tí wàá pé ṣe fojú rí gbogbo ẹni bá ti fi ọmọ tí kò fọwọ́ rẹ̀ ni. tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé tó bá ti sàlọ́ látúntò fọwọ́ kan tí kò pé kọ́ ọmọ lọ kírun mẹ́lẹ̀ yàn wá túmọ̀ sí pé kọ́ ọmọ nígbà bàtà fi sọ mẹ́rin nípa àwọn tàbí wọ́n níjọ́ tí ọlọ́run sọ tí lè wọ̀ yẹn gbogbo ọtí tí wọ́n nílé ni wọ́n dànù débi pé ọtí sì ń sàn gba gbogbo ojú ọ̀nà Mẹ́dínà a sì mọ̀ pé wọ́n lọ mọ́ṣáláṣí a sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn ní bàtà a sì gbọ́ pé nìkan lọ mọ́ṣáláṣí ọwọ́ àfọ̀sẹ̀ nítorí pé ọtí ọtí má lẹ̀ àbí tó eléyìí jẹ bó ṣe jẹ torí ẹ ọtí gan fúnra ara rẹ ìsìn nàìjíríà àìníyà ntí ọlọ́run bá bá ti lé wọ̀ ọlọ́run ti ṣàlàyé pé nítorí pàtó ń fi sílé wọ̀ nípa ẹ̀gbin ni á pè nǹkan yẹn ní kíni ẹ̀gbin àmọ́ tó lọ́wọ́ bá bá ti lé wọ̀ tó bò sì ṣàlàyé pé ẹ̀gbin ni à pè nǹkan yẹn lẹ́gbin khilafan li ba'd al-fuqaha. wọ́n kàn nínú àwọn olùmọ̀ nípa àwọn kí gbogbo tó náà bá ti fi léwọ̀ ẹ̀gbin ni torí ọ̀ ti ń kọ́kọ́ ẹ̀gbin ni. wọ́n sì mọ̀ pé nínú àwọn kan tó náà bá ṣe léwọ̀ fún wa kí èsì ẹ̀gbin bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ẹ̀mú kan wá. ó yẹ pé àwọn nǹkan la sọ ẹ̀mú kan wá. barakallahu fik barakallahu fik ọlọ́run ṣe gold léwọ̀ fọkùnrin tẹ́gbìn wa nù silver sẹ́gbìn ìṣẹ́gun. mo ń torí di eléyìí a sọ pé kúlù najasatin muharrama walaysa kúlù muharramin najasatan kúlù najasatin muharrama wàlẹ́sà kúlò muharramin najasata gbogbo ẹ̀gbin ìwọ ni ṣùgbọ́n kì í sí gbogbo ńtọ́nà sí ìwọ ní kíni lẹ́gbin mi lọ fà á ló fi di kí ẹ máa béèrè wọ́n lo lọ́fíńdà kan alukóhólù wa bẹ́ẹ̀ sá ẹ pé tọ́ kò burú tó bá fi kírun ń bẹ lọ́nkọ́ mọ́ burú màá ń bẹ lọ́nkọ́ mọ́ burú nù nítorí pé bẹ́ẹ̀ náà fọkàn hàn tó sọ pé ẹ̀gbìn ni wá ṣùgbọ́n ìta àmú ni kìí sẹ̀gbìn ṣùgbọ́n kálíbà tún sọ́ra fún tó náà sọ à ń bẹ náà kàbùrù tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó sọ yìí pé ó tara ru àwọn òfin yẹn jáde. táwọn àmọ̀ ibi tí wọ́n ń pè lọ́tínú ṣẹ̀ríà kì í ṣe dandan ó jẹ́ kí nǹkan kan kó wọ́n fi ṣe o ó lè jọ ká bàbá wọn fi ṣe ó lè jẹ ìrìnà bí wọn fi ṣe ó sì jẹ pé igi ọ̀pẹ wọn ti lọ wá ó sì lè jẹ pé wàrà wọn fi ṣe ó sì lè jẹ búrẹ́dì wọn fi ṣe ó lè jẹ dẹ̀bínú wọn fi ṣe kullu ma khamara al-aqla fa huwa khamr tí bá ti máa bóyàn lọ́pọ̀lọ́ kí lórúkọ rẹ̀ ọ̀tí. ẹnìkan á sọ pé díẹ̀ mo mu díẹ̀ ọ̀gbọ́dọ̀ dé wọ̀ á sọ pé. ما أسكر كثيره وقليله حرام pípọ̀ rẹ̀ ló mú ni hún ríra bíntín rẹ̀ ń kọ́ ìwọ ni. mi mú èmi mi mú ṣùgbọ́n mò ń tà ní. a sọ pé owó tó bá pa mẹ́ǹkọ́ haram ni. inna Allaha idha harrama shay'an harrama thamana. bẹ́ẹ̀ la Nabi Muhammad sallallahu alayhi wa tọ́lọ́mọ bá bá ti fi kankan lé wọ̀ owó rẹ̀ ńkọ́ lè wọ̀. ẹni tó bá mutí ọlọ́wọ́n bò ní gba ogójì ọjọ́ fún un báyìí kẹ́ mú àdéhìí tó wà wá ọ̀ mọ́ lé wa àdéhìí tá a mọ̀ tá ànábi sọ̀rọ̀lá ìṣọ́lá ń sọ pé tó o bá mutí ọlọ́wọ́n ní gba àrùn yejọ́ kan fún ọ àmọ́ tó o bá mutí èèwọ̀ ni tó o mú ọ̀daràn sí ni ọ wàá jẹ gba àbí òye wa wàá jẹ gba nínú òfin gẹ́gẹ́ bí ó sì wá nípa àríṣírà yìí tí ẹ̀sìn Islam mú wa lórí ẹni tó bá mutí wọ́n kọ́kọ́ jẹ́ ẹgbà ogójì láyé àwọn tàbí ó di ẹgbà ọgọ́rin nítorí pé láyé ànábì sallallahu alaihi wasallam wọn ò fòpin sí kókò lè jù bẹ́ẹ̀ lọ ó wà lógójì ṣùgbọ́n lẹ́yìn ayé ànábì sallallahu alaihi wasallam àwọn tàbí wọ́n sì lè jíròrò lórí ẹ̀ wọ́n sọ di ọgọ́rin. ẹni tó bá wá mutí wọ́n mú adísírí àfún wọ́n tún mú adísírí àfún wọ́n tún mú adísírí àfún tó ọ̀ká làánà rẹ̀. ó wá nínú hadith ètò ṣe pé imaamu Tirmidhi rahimahullah nínú sọ pé gbogbo hadith tó wá nu tíra àwọn làwọn olùmọ̀fẹ́sì sí àti hadith mẹ́rin nínú mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fi ṣiṣẹ́ ń tọ́ bá bá lákòókò ẹ̀ tó bá tún mu tiẹ̀ nà tó bá tún mu tiẹ̀ nà tó bá tún mu tiẹ̀ nà tó bá tún mu tiẹ̀ pa pípa ẹlẹ́ka mi kò sẹ́ni tó fi ṣiṣẹ́ lọ́pàá tó fi ṣiṣẹ́ kò túmọ̀ sí pé yẹn padà sí lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lèèyàn ti mọ̀ màá jìn lẹ́lẹ́yìn. bẹ́ẹ̀ náà hadith mi tún wá wá ìtọ́ nìkan mu tí wọ́n nà ní Sahih Bukhari ó mu tí wọ́n nà nígbà tó tún mu tí wọ́n mu tí làwọn kọ́ bá rí aaa wọn fẹ́ kọ́ ọlọ́run lànà rẹ̀ ah, á anabi ni a látòrí ṣẹ́tọ́n alẹ́ àkíkùn ẹ máa ń rìn sùn lọ lórí ọmọ ìyá yín ẹni tí màá tẹ́ màá tẹ́ kọ́ lọ́n lànà rẹ̀ ń sẹ́mi pé yóò kúkú máa mú sùn nínú ọtí mímu láéláé ni eléyìí túmọ̀ sí pé ẹ má yọ ẹni tó mutí o wọ́n nà wọ́n nà ẹ má yọ o ẹ mẹ́jẹ ẹni tó sọ pé ọmọ ti ṣe yẹ̀yẹ́ o ẹ mẹ́jẹ ẹni tó ọmọ ṣépè fún o kàbí àdúrà ní kẹmẹ ṣe pé kọ́ lọ́n ṣe kìnnì ìmọ̀nà kó yí padà sí dáadáa. kò á túmọ̀ sí pé òun náà ọmọ á sọ pé ah ẹsẹ̀ ọmọ bá ń bẹ lọ kó lọ́ọ́ yí mi pa sí dáadáa ah ọlọ́run ti yọ padà sí dáadáa ọ̀daràn ni ọ̀ fẹ́ yí padà ni sẹ́ẹ̀mà túmọ̀ kọ́ lọ́run bá ti gbà tiẹ̀ ó ti tún ṣe kí ni túmọ̀ rẹ̀ àníkọ̀ọ́ kéènì kan máa sọ pọ́lọ́ ọba òtún ìfún mi máa nà kí ló ń bárakàlá ọ̀fẹ́ pọ́lọ́ ń fún yẹn ńlá àkàì. ẹni tí bá ní ìdìgbà tọ́lọ̀ ń bá fò mọ̀nà ìwé rẹ̀ ni làákàì rẹ̀ ò ṣiṣẹ́ pọ̀lẹ́sẹ̀ tí làákàì bá sì ń ṣiṣẹ́ ọlọ́run ti fi wá mọ̀nà àbí òfin wá mọ̀nà kò fi wá mọ̀nà. bọ́ọ̀ ọ lọ ṣẹ̀ṣà ìmọ̀nà ló fi mọ̀nà. ilé ìjẹ́bi tá a dúró sí lónìí kọ̀tọ́ sí wa nínú òfin ṣẹ̀ríà àfọwọ́ wa dá kankan sí tí ó yí padà sí nǹkan míì tó wúlò ṣùgbọ́n tó ń fúnra ara rẹ̀ bá yí padà kò sí ní tó burúkú tó ń bá gẹ́gẹ́ bó ṣe wọ́n adé sí mi látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé tá a bá wá lówó àfọwọ́ ti kọ́ mọ́síláṣí àfọwọ́ ti lọ sí mẹ́kà àfọwọ́ ti ràn yàn lọ́wọ́ gbogbo ní ta ṣe ń kọjá o torí inna Allaha ta'ala tayyibun la ìlà tayyiba torí ẹ̀ ló ti jẹ́ pé tá à máa wówó láti fi ṣètò ọlọ́run ẹ̀yin ìyẹn dàpọ̀ ẹ̀ dá sí i nìkan wá dá sí i wọ́n á fi hàn wá kówó ọtí tó nǹkan ló ń fi dá sí i gbogbo bá ṣe wù pọ̀ tó gbogbo bá ṣe wù kéré tó má da owó rẹ̀ padà fún un pé pé kò sí ní fi ṣe tó bá pè di owó àwọn ọlọ́tí lówó bá kù sí wọ́n fọ ọmọ owó wọn ọlọ́run bọ́ bá wa ti bá ti ṣiṣẹ́ wa subhanakallahumma wa bihamdik ashhadu an استغفرك واتوب اليك aleykum salaam. ṣé ọba ní ìta ṣe pé kò ṣe góòlù ọba ń bá tó kan ọba fẹ́ fi góòlù tó papọ̀ ṣe ilé ìtọ́. alhamdulilayi èèyàn lórúkà òrùka yìí gold ṣùgbọ́n wà tó kán wọ́n máa fi gold so papọ̀ sílẹ̀ ìbúrò bí òbúrò ó burú tí èèyàn bá ti so papọ̀ tán èèyàn fògbìn kọ́ máa lò ní èèyàn fògbìn kọ́ máa lò nítorí kò sí bí wọ́n ṣe ṣe gold wọ́n ṣe so gold papọ̀ pẹ̀lú gold àbí wọ́n ṣe so òrùka papọ̀ pẹ̀lú gold tí ààyè gold yẹn ò ní dáhàn gbègbè kò sí pé wọ́n fi chain so igbá pọ̀ torí lẹ́yìn tí wọ́n bá fi gold tí wọ́n bá fi mú òrùka yóò mú bí gbàtà jò papọ̀ mọ́ nǹkan ni. wọ́n nǹkan mi wà tán fi lè so kú. Naam. Aleykum salaam. Àwọn tí wọ́n máa ń fi òògùn sí àyàn eh, tó máa ń fi akọ́rọ̀ sínú ojú ọ̀gbìn tí a tó bá fẹ́ fún ẹni injection àwọn blọọkì kan àti ẹ̀kọ́ máa ń fi akọ́rọ̀ sí káàbọ̀. Bẹ́ẹ̀ máa ń mọ̀ dájú ikú alcohol ni wọ́n fẹ́ dà sí yẹn lára èèyàn gbọ́dọ̀ gbà ẹni tí bàbá mọ̀ dájú ọgbẹ́ni aláàtò àkìdínà ẹni tí ń na ọwọ́ àpá. alhamdulilayi wọn máa ń gbọ́ èèyàn méje ni ó di ọlọ́tí ẹni tó ṣe gbọ́ ẹni tó ṣe pa o alákùlà hàn án wọ́n tún bí àwọn tó máa sọ fún wa kí wọ́n sọ bí tábà ti rí ó lè jẹ́ pé náà àwọn tíra al-kaba'ir ti imam zahabi ni wọ́n ti rí wa àwọn kan wọ̀nyẹn ṣùgbọ́n àti imam zahabi rahmatulah àwọn olùmọ̀ọ́sì yàpọ̀ ẹnu nípa pé táwọn gan ni wọ́n tíra yẹn tóró ló máa gbà ni imam zahabi nípa hadith ṣùgbọ́n àwọn òròyìn kan bẹ nínú tíra yẹn. láwọn àdéhìí tó tiẹ̀ sí rárá láwọn àdéhìí tó gbàáyé wọn bẹ ẹnu ṣùgbọ́n sẹ́yìn kọ́ àwọn tí ń kà tiwọn àwọn ọ̀fẹ́ sínú àwọn ọ̀fẹ́ kí ni wọ́n mọ̀ nípa kíni kíní kan tọ̀ kíní kan ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ láwọn tiẹ̀ jàjàre léyìí táwọn so eléyìí ìlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan alhamdulilayi lónìí lónìí yìí wọ́n ti púpọ̀ lórí irú àwọn tíra yẹn tí o bá ní alukabáyìr lè dáhàbì èyàn tó ra tíra báyìí wọn pè ní tahadibu alukabáyìr tahadibu alukabáyìr sọ nínú eléyàn gbogbo àwọn adétì tán mú wá tí o sọsọ nílẹ̀ tí o sì gbogbo wọn jáde sọ wá kọ àwọn ètò wúlò ṣùgbọ́n kan náà ibnu hajar alhaitami olùmọ̀mí náà táwọn dé lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn kọ́ tíra kan wọn pè ní azawajir. zawajiri yẹn kíra zahabi ni plus wọ́n fẹ́ lójú dọ́gba gbogbo àdìsí kọ̀ọ̀kan tí zahabi wa mú wa wọ́n sọ òfin tó wà lórí ẹ̀ ní ìdájọ́ báyà bọ̀ ayé ìfìní báyà mọ̀ ọ̀bùn ní gbogbo ẹ̀ wọ́n sọ tó gbogbo orú eléyàn lèyàn gbọ́dọ̀ wá kéèyàn wádìí kéèyàn kó tó di kéèyàn mọ̀ sọ̀rọ̀ fáwọn so ṣùgbọ́n ní yorùbá lẹ́bù káwọn máa fẹ́ kọ́ nǹkan fún yẹn irú nǹkan yẹn làwọn máa fẹ́ tí ó sa ọwọ́ náà ó ti kíní gbogbo eléyẹn manhaj àwọn kàwárì jù kọjá pé ẹsẹ tí o tí èèyàn ti torí rẹ̀ ẹ wá pé èèyàn wọ̀ná manhaj àwọn kàwárì jù. nígbà yẹn náà tí máa ń sọ àwọn àtìkà tí ò sí gẹ́gẹ́ bí pé nìkan yá ọ̀rẹ́ rẹ̀ kan lówó pamọ́ sí ọ̀rẹ́ rẹ̀ ẹni wọ́n kan yámán kọ́ lọ ṣe ló pọ̀ rẹ̀ ńjọ lálẹ́jọ́ jimá yálà mísì alẹ́jọ́ jima tó a jẹ́ èèyàn burúkú ni kinní kan alẹ́jọ́ kinní kan kọ́mọ á pè ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ̀ wá yọjú ọ̀rẹ́ rẹ̀ yọjú gbogbo eléyàn yáà ní kan fọ́ọ̀bì tó wà náà tíra yẹn bọ̀ tẹ eh, kò fẹsẹ̀ rìn lẹ̀ kankan àbíwá àmọ́ lẹ́yìn ọkùnrin Allahu Akbar ah! <laughs> wọ́n ti mọ̀ pé tí ẹ fẹ́ gbọ́ nìyẹn gbogbo ti jẹ́ nìyẹn ìgbésẹ̀ mi pé ẹni tí a ti ṣe àṣàlàyé fún pé ká máa ṣiṣẹ́ ní báńkì jẹ́rìí àti mọ̀gbáńkì ṣiṣẹ́ wọn nàìjíríà lórí ìbáni so irú ẹni bẹ́ẹ̀ kó a gbà láti láti resign wọ́n dẹ̀ ṣe é ṣe kó jẹ́ pé wọ́n gba owó kan tó ó lè jẹ́ millions of naira lórí pé ó rí bá irú owó yẹn ṣé ó lè lò. ó ga ni pé kò ń béèrè tó yé òun fúnra rẹ̀ kó béèrè náà. Aleykum selam. يا wọ́n yẹ́ pé pé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ fún wa pé amúsọ̀rọ̀ nù mẹ́rin pé amúsọ̀rọ̀ wájú ni wọ́n yẹ́ pé gẹ́gẹ́ bí a ṣe wà ní àwùjọ wa ní ìsìnkú pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a fẹ́ yára lówó a máa wò pé ẹ̀rọ tó kọ́ máa ka bàṣẹ́ra wa a kì í fẹ́ sábà kọ àwọn kíní ẹ̀ka rẹ̀ látàrí tó bí a máa fẹ́ fi ju ènìyàn tí wọ́n ẹni bẹ́ẹ̀ tí ẹ̀ máa yáwó ẹ̀yìn bẹ́ẹ̀ lówó tí ẹ̀ bọ̀ kalẹ̀ tí wọ́n ẹni bẹ́ẹ̀ fara ájà ń báyẹn ṣé a sọ pé wọ́n ẹni bẹ́ẹ̀ pé ṣèbí ọ̀nà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a kò sera rẹ ni a kò sera rẹ you have yourself to be blamed torí pé ọlọ ọkọọlẹ ọkọọlẹ gan ọmọ pé nàìjíríà jàǹbá ti pọ̀ jù ọkọọlẹ lè deny látọkọ ẹkọọlẹ so ẹ gbọ́dọ̀ kọọlẹ so bó tilẹ̀ jẹ́ pé because àwọn kọ́ra ìn àwọn kankan kún kankan. sófin kan tó fi lè yí padà hákẹ́tì àwálò àwọn èèyàn tòtòmátì máa ń yàn ló ń jàǹbá ọlọ́mọsọ alókun tí èsì tiwa because orílẹ̀-èdè tá a wà da púpọ̀ so wọ́n ti mọ̀ pé gbogbo èèyàn ń bì wọ́n ti gbàgbọ́ nàìjíríà so nísìnyí wọ́n wá lọ yáàyàn lówó ó ń sìn ọwọ́ agbéyàn mi ọjà ń bá rẹ kò dàbí àwọn ọmọ nàìjíríà yòókù so ọjà ń bá rẹ so wọ́n ò ní nǹkan kan tó fi lè prove. ìṣúná wọn bá sì sọ pé yàtọ̀ ìwé lẹ́dí náà mọ̀ ìdá tẹ̀dá yẹn tún bì dá yìí ìlà ajalin musamman faktubu kò túmọ̀ sí pé kò bàbá rẹ̀ àbí màmá rẹ̀ everybody gbogbo ẹni tó bá yọ tó bá yá lówó ló lè kọ́ lẹ̀ ṣùgbọ́n tó o bá kọ́ àní sọkọ sẹlọ̀ ṣùgbọ́n tó o bá kọ́ tó má fi jìbá rẹ̀ tó ló ṣera rẹ̀ wọ́n ló ṣera rẹ̀ so wàhálà kẹlẹ̀ fẹ́rẹ̀ gbàlá pé nǹkan tí wọ́n bá ṣe láàdá ọtí sí àárín bóyá ìyẹn lọ́dẹ̀ ní ti àìbóyá àwọn ìdí àwọn òfin ìdájọ́ tí wọ́n á bọ̀ láti fi wọn ra nǹkan tó lẹ́kùn ìdọ̀ sára ètò wa lè gbé báwọn tó ń ta inú rẹ̀ lọ́kùn ẹ̀ ní bábà láti àti ìgbà tí wọ́n lè dá àwọn alhamdulilayi wọn nìkan rọtí fún yàn àbí ń tọ́ lọ́tí nú èèyàn gẹ́gẹ́ bí mùsùlùmí tí èèmù tí èèyàn á gbé lọ fẹ́ni tí ń tọ́tí pé bá ń fi pààrọ̀ rẹ̀ fífún mi ní nǹkan mi ọ̀sán nu pálí. ṣé ń tọ́ da lèèyàn ṣe á àìda lèèyàn ṣe. fóònù ọkàn ṣe fíìlì ńgbà tó gbọ́ tì ń lọ tó gbé lọ fún un. lọ́wọ́ fóònù fẹ́ kọ́ ká mọ́ ọ ilẹ̀ ìṣẹ́ ìṣẹ́ àìdá ló ṣe kó nígbà ni most people nígbà tí bó ní wọn lágbọ̀ọ́yé wọn fi lágbọ̀ọ́yé ni a a ń tẹ̀sẹ̀ dùn mí wọn á rọtí ẹgbẹ́ kí ni kẹ́kẹ́ so ó gbé pàǹdà wọn fún wọn ni naam aleykum salaam.

bí Guinness ní ìsìn ọlọ sẹkọọ wọn á rí láwọn àdúgbò kan kọ pé Guinness ọgbẹ́ borehole ọgbẹ́ borehole ọgbẹ́ borehole àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn á kọ Guinness Guinness Guinness tí wọn á láwọn fẹ́ ta borehole yẹn kíkẹ́ yẹn wọn á rà bọ́ orúkọ Guinness yóò tún sẹ́kù lára rẹ̀ bá a lè rà bá a lè rà bá a lè máa pọn mi Guinness wọn bá a lè máa pọn ìjọba pò ń lo ìbéèrè kọ̀ bá a ń ìbéèrè ìbéèrè ìbéèrè ìtọ́bìnrin náà ọjọ́ wọn ti àwọn oúnjẹ kan wà nínú àgbo iṣẹ́ tí wọ́n ti àná ó wà lára gbogbo yẹn pé bẹ́ẹ̀ ni ó fọ́n tó fásitì fẹ́ ẹ lákùn sí nǹkan kan mi ò ṣe preserve oúnjẹ ju alcohol lọ tóbi á jẹ́ pé inú wọn fún àwọn àjẹ ètò bá ti rí kíkà yín lójú bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ rẹ́ẹ̀kù ni ẹ lọ ara dákẹ́ rẹ tí mo preserve ṣé yóò jẹ ẹni bí àdúrà ọ̀sán tí yàn ti di gẹ́tò lọ ọ̀dàpọ̀ owó ẹ kò béèrè. lóye náà torí kó ti fa àwọn kankan kún tó fi jẹ́ yẹ kó béèrè ọlọ́ni láti yà yọ lẹ́yìn àmọ́nù láti sẹ́lu àn àṣìyá ẹ̀ǹ tó bẹ̀rẹ̀ lẹ́kùn tẹ̀sọ́kù. ẹ gbọ́dọ̀ béèrè nǹkan àwọn kan tó so kíkọ́ bá da yín lóyún ọba yín lọ́kàn jẹ. tó yé ẹjẹ bó ṣe jẹ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك